tàbí la ayé tí yín ti bàjẹ́ ní ẹ̀yin wèrè ẹ dákun ṣe ẹ gbogbo ẹrù mi ní ààbò tukùn nulẹ̀. kò tún wá gbọ́ nǹkan sọ pé ò tí ì jáde tán wo wo tí room to rent bó o pẹ́ jù wọ́n fi rent mọ́ sori room to rent. mo rí tẹ́lifísọ̀ sọ́ọ̀kì kọ́ ọ̀dàlẹ̀ kẹ́ ẹ fi kọ́ ọ̀dàlẹ̀ báyìí kọ́ ẹ dákun kí ni gbogbo kàkàrí yín ná torí ilé tẹ̀ ní àkó ń bẹ́ yìí náà ẹ jogún ẹ̀ ní kí lẹ́ wà bá ẹ̀ ní báàgì lẹ́gbẹ́ kọ́rùn-ún bíi alájọ yìí ìbàtà yìí náà ní sọ fẹ́ẹ́ sẹ́sẹ́ láti ìlú èbó ni tí ìrìn bá rúrú ẹ̀wọ̀ ọ̀ mọ̀ ṣọpẹ́ ni. tíṣẹ̀ tí white ló ti di brown sẹ́bẹ̀ ṣe máa lọ dé ikú náà ni níjọ́ kan wọ́n tu ẹ̀yin náà tàbá yìí o. wọ́n sọ yín ta ni wọ́n sọ yín ta ni wọ́n sọ inú kòtò wọ́n wà á tilẹ̀kùn wọ́n pè ta nókun ta ẹ̀yin lẹ́sìn kún wò sí ẹ̀ sí ní ká. ẹlẹ́yìn mo jogún ẹ̀ ní wọ́n náà lọ jogún. Ah, owó jóná ajá sá lọ eré. kí lẹ kọ gan-an dẹ́nì kò tí ì kọrí ẹ sọ kí lẹ kọ gan-an dẹ́nì kò tí ì kọrí ẹ jogún ilé gbogbo fáìtì gbẹgẹrẹ gẹ́rẹ́ ni ilé náà kọ́ sẹ́ni ẹ̀sìn láti fi èbò eléyìí tọrọ yẹn ti pẹ́ yìí kílọ̀ kílọ̀ kílọ̀ kílọ̀ dà kílọ̀ dà lé ayé yìí tètè máa lọ kémi máa mi máa gun ẹ̀ jù eh. máa dáná ti dé kóòtù eh. wọ́n ti ike eh, lẹ mú lọ kìí ṣègò ní òye láńlọ́ọ̀dù ẹ mọ̀ wọ́ọ̀rì mi ò pa àwọn èèyàn wa ni wọ́n wà bá ń kẹ́rù ìdẹ́ ti jagbèrè láti wọlé. <laughs> wèrè àti òtí ẹ lé ìgbà tó gbọ́ngbọ́n láti kóòtù ó lẹ̀ ni kó tiẹ̀ lè bí mi lọ sọ ẹ̀ máa kó fi bló gba gbogbo orí ẹ̀ wẹ́rẹ́ gan-an lé mo ti ya wèrè láti inú oyún ok kò sí wèrè ẹwẹ ẹwọ nǹkan ẹwọ ọdún oṣù olórí burúkú jákèrú ẹ lọ máa lọ ìfọlọ́sí inú dé ìmá. ṣe ló yẹ kó wo wájú bàgbà bá ṣubú ara mi. ẹ wo irun yìí ó fà yín gan ni mo sọ pé tọkọ yín bá rí yín ó ti máa fún yín lówó sí i. èmi náà rí pẹ̀lú ìlú tíráì àtàrò lèmi náà ti wo mírọ̀ orí pé irun yẹn wà òkè àmọ́ ká má fọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ ẹ mọ̀ pátì jẹ̀ta ló ti yẹ kẹ́ mọ́wọ́ yín wá èèyàn tó jẹ́ làájọ nísìn tó fẹ́ gbàjọ ó ti ń disturb mo jẹ́ rí pé ẹ̀ ti ń ṣe bẹ́ẹ̀ ló jẹ́ kí n rọra ṣe ní sùúrù fún yín. àǹtí títí bọ́jà ṣe rí náà ní ọ̀hún pé mi kì í ṣe bẹ́ẹ̀ but mo promise ní owó èèyàn ní kọjá rọ̀ bẹ́ẹ̀ ṣe jù ẹ má yẹ kó kọjá rọ̀ kó ní kọjá ẹ má kó lè lọ ṣe jù ó dẹ̀ jẹ́ ìkan ọkùnrin fúnra kálukú náà ni ó ṣokùnfà ọmọ tó bá ń bá lò. báwo bá torí ara ẹni àbádẹ tí torí ọmọ ṣọ́wà ronú jinlẹ̀ ṣọ́ra ṣe orúkọ rere ó sàn ju wúrà sí fàdákà lọ ọmọ ìjọba ìlú this is your mr sabore the one and only alájọ. ìdákọ́ ló ń ọba bẹ́ẹ̀ náà ni ṣùgbọ́n ah. àtọwọ́ dá. ẹni tí òòrùn ò pa tí òjò ò pa ebi ló máa pa kú abẹ́ ẹ ló wà nínú ìwé òwe yorùbá. méjì lẹ́fẹ́ dá mélòó mélòó mélòó mélòó lẹ́fẹ́ dá méjì yìí méjì yìí méjì yìí méjì ní ká mark no problem ẹ̀yin ò níṣòro. ah ìyá ń bòkì ẹ ẹ níṣòro. ẹ jọ mo ti fẹ́ tọrọ ẹ fẹ́ yáwó ah, ẹ lè rówó yá nǹkan yẹn kọ́ tẹ́kọ̀ fẹ́ ní tí mo fẹ́ fi advice yìí ni pé never worry. when you worry, you worry when you worry you die or you get stroke nobody get out of this life alive èmi ò kì í yàyàn lọ́wọ́. ṣé kò wá sọ́nà tẹ̀lé fìgbà mi ràn mí lọ́wọ́ báyìí. Ah, ìrànlọ́wọ́ òkè. alájọ iná rèé ẹ dàpọ̀ ẹ̀rọ mi lọ́wọ́. báńkó owó láì pariwo sá fún mi that thousand. Ah, kí ló dé wàláì ayé wàláì wàláì wọn náà kú di yáyá wa wàláì yáyá wa mi ò ra two thousand mi ò ra thirty thousand rárá rárá. ọ̀ lẹ́lẹ̀ that thousand. yẹ́lẹ̀ ló ra thousand. three three thousand. Ah, three ah, thousand. àbókí. ẹgbẹ̀rún ẹyọ kan kejì mẹ́ta ẹgbẹ̀rún. ẹgbẹ́ mọ̀ sí ilé ayé ah, ah, kí ló dé tó gbàdúrà pé tó ṣẹlẹ̀ sí mi kó ṣẹlẹ̀ sí wọn náà kí wọn náà tó tẹrù ẹni. rárá rárá èmi torí condition tiẹ̀ ni mo fẹ́ fi ra ní Three thousand naira torí kasan tí n de sọ pé náà ṣì gara aná kwa ìwọ wa sọ pé mi five three thousand no ìwọ mú five thousand wa last. àbókí five thousand ah, ah sọ bẹ́ẹ̀ náà pé n tọ́ ṣẹlẹ̀ sí mi kọ́ ṣẹlẹ̀ sí wọ náà. kó wa kó wa kó wa mọ̀jà náà ní o kó wa kó wùlàjà máa ń gbà wá ní pé kínníkínní èyí lọ́ọ́ pé ẹ bá ti ọ̀rọ̀ owó ni ti ìṣòro kúdí ni o tún kà ni. Ah. mo ti ẹ̀ ti ká five thousand bẹ́ẹ̀ gẹ́gẹ́ kó tó kú òṣùwọ̀n bùrẹ́ tí ah, o sí. tí o sí bo. tí wọ́n dì yín ni. wọ́n dì ọ ni. ẹ dákun yà jáde ikú nìkan ló lè gbóyè lọ́wọ́ mi àbẹ́ sí eré mọ̀tàjà ten thousand five thousand ẹ̀tún wà ń kìkì lẹ́yìn. ẹ̀ṣọ́ ni sanwó ni. owó kíni owó kí mo jẹ yín. tọ́ kẹ́rù sí ẹja ẹ bá sọ lọ́bẹ ọmọ bẹ lọ ọba dẹ du du dànù ni dúndú ẹ. ọgbẹ́ tó bá lọ ṣe yẹn máa fọ́gbọ̀n mẹ́ lọ. ọ̀la ní sẹ́yìn kẹyìn ọ̀la yìí. ọ̀la yìí. ó ń bẹ́ẹ̀ lọ ó ń bẹ́ẹ̀ lọ ẹ̀ ṣàkẹ́rù òsì rẹ̀ fọ́fọ́ mi. Eh, mọ́jọ́gún ẹ̀ ni. Ah, ah, ẹ fi lẹ̀.

tí mo gbé ẹ lọ yìí. wọ́n mo enjoy ara mi it's cool. wọ́n mo ti like àwọn oúnjẹ tí mo jẹ ń bẹ̀ yẹn o oh, it's very nice food But ti miss àwọn oúnjẹ yẹn. really nǹkan tí máa ń sọ fún ènìyàn pé o ní láti máa wálé gbogbo yín mi ò mọ kó tó máa ń ṣe yín ẹ̀kọ́ travel ẹ̀ tẹ̀ ní rántí ilé. no na <laughs> ọmọ iṣẹ́ tí mo ń ṣe ni na ìní yankee ọlá uk you know èèyàn nígbà tí máa nàìjíríà kò sí nǹkan nàìjíríà ìjú pé kàpọ̀ <coughs> ká wálé dábàá ti pa owó ká tún. mo tiẹ̀ understand pé kò sí nǹkan nàìjíríà má tiẹ̀ wá lórí pé nǹkan wà ń bẹ̀ ó kọ́ ṣáà máa bá wọn manage but the fact is ibo ló wà gan-an nísìnyí náà. Mm, right now actually um, Cairo mo gbà wálé last time um, okay. Egypt mo gbà wálé so um, tonight I just feel ká lọ pass night lọ́dọ̀ mi. What do you think about that? I don't understand. Like past night, past night, kind past night. Yeah, yeah. I don't understand. No, no. But yeah, what do you mean? Like, akọlọ ní nice time, you know. Oh Nǹkan kí ni ìtumọ̀ rubbish Like kó máa sọ pé kí past night ilé. Iṣẹ́ òkú we ti wá gbé wá jẹun sí i. Ó dẹ̀ ti wá di kálọ̀ past night. Yeah, yeah no sọ fún mi kí mi ò understand what I mean. calm down calm. god kò má dáa kí ẹ̀ no ah, like akọ mi ò mi ò mean at all ti ẹnu akọkọ ọjọ ló nice time that's all. nice time god má bínú wọ mr nice time mo fẹ́ bọ́lẹ̀ wọ́n á ní mo fẹ́ bọ́lẹ̀ sẹ́. okay okay okay okay just calm down calm down jẹ́ jẹ́ kí n lọ drop ẹ̀ nínú ẹ̀ let me go and drop it. nice time. bọ́mọdé bá ṣubú ṣe ló yẹ kó wo wájú bàgbà bá ṣubú ara mi ṣe ló yẹ kó padà wẹ̀yìn wò kó lè mọ ohun tó ṣokùnfà ṣíṣubú tó. tún ìmàdó àwùjọ kóńdó la ò gbọ́dọ̀ lọ bàbá tún lọ sáwùjọ tó ń bo ìwé látòkè nílẹ̀ kí mo rán ẹ lọ́lé ìwé fún. ẹ bàbẹ́ gbogbo tó wà mí báyìí eighty thousand ni. ní nǹkan tí wọ́ọ́ ṣírò gbọ́ báwo ló ṣe ṣí. ìyá mi ra two two hundred nọ́ńdà wọ́n lè da twenty eight. ìyá mi ra twenty eight ìyẹn jẹ́ five thousand six hundred. okùn mẹ́ta kó pé ìyá àṣàbí five five hundred làwọn ń dá àwọn dá pé. ìyá àṣàbí àṣàbí five five hundred ó dá pé pé thirty ìyẹn jẹ́ thirty thousand. ẹ ìyá mi náà five five hundred náà ni àwọn náà ń dá àwọn dá pé. alákọ̀ọ́kọ́ yẹn mo ṣe mistake ni ìyá tó ń dá five five hundred yẹn oṣù kan fifteen thousand ló jẹ́ ẹni tó ń dá one thousand lóṣù kan ó jẹ́ thirty ìyẹn jẹ́ thirty thousand mistake ní ta alákọ̀ọ́kọ́ yìí ló dà bẹ́ẹ̀. bẹ́ẹ̀ mi ná five thousand ṣàwó. ìyájà ayọ̀ ọmọ aláàbí barika rọra. baba fatai wọn one thousand ni wọn ń dá àwọn lè ah àjọ tí wọn pé. Ah, ah, ah. o tiẹ̀ mójú o mọ́ra. ọbẹ̀ kò ní ló lu ni. wọ́n olóògùn okùn gbẹgbẹgbẹgbẹgbẹgbà kò máa mú eléyìí lọ àdúrà ọ̀fẹ̀jẹ̀ lẹ̀ ni bí ti bá wùsà ojú rẹ̀ ìjìn pọ̀. bàbá mi mo fi jọ. ọmọ tó kójú abẹ́rẹ́ lọ. ju ẹ sí ajé àbí bí bọ́ olú ṣe ń gbẹ́ four fifty thousand. èyí mú náà tó wá sí grandfather yín gan ni ọjọ́. má dá lóhùn jàre torí bàbá wa tí wọ́n sọ yẹn wọ́n ò mọ èmi lọ́mọ yìí jọ à àwọn grandfather wa. business kan ló yọjú o mo wá wò pé irú business yìí ọ̀gbọ́n yọjú kí ni wọ́n fi lọ owó ni a sì ná sí mo wá wò pé tá a mo lè lọ bá tó lè gbowó lẹ́yìn kí n fẹ́ kí kó o mú owó gidi wá kí n lọ rí fi kojú bísínẹ́sì tó ti parí oṣù kí n dá fún ọ. ọ̀ya o mo rí ó ti yé mi. mo ti fẹ́ lọ gbàjọ káàkiri gbogbo àdúgbò yìí wọ́n mọ̀ pé mi ò kì í yáàyàn lówó torí ṣe alájọ tó ń jẹ gbèsè èmi ò sì ń kó owó mi sí báǹkì mo máa ń gbé owó mi káàkiri fún eléyìí tó wá sọ yìí o ò lè rí owó kankan yá mi ò ń yáyàn lówó. Ah, èmi ò fẹ́ràn jàre ọ̀sẹ̀ ebi ìṣẹ́jú mi lè fún ọmọ kẹlú owó lánàá ọ̀ọ́yá ògùn ni eléèmú ni ọjà mi ni. ṣé rọmọkẹ adùnbárìn. ẹ ẹ ah, torí rọmọkẹ adùnbárìn tó ń sọ̀rọ̀ ń pa ẹ yìí <laughs> iye kan tí rọmọkẹ yóò fi di ìwọ òní. kí ni ó fi di. <laughs> iye kan tí rọmọkẹ fẹ́ fi di bí wọn bá fi lè di ọmọ adé pampasì ni. ọlọ́run mọ̀jẹ̀ mọ̀jẹ̀ ní alẹ́ lùtù èmi bó láíláí. ọ̀dẹ̀ pampers àwọn yàrá gbé ẹ e káàkiri ọ̀rọ̀ gbé ẹ e káàkiri. wọ́n jà owó ìlú àti ìjà tí ó ń wá lánàá ọlọ́ra gàrí ah! kọ́ wa saburi. alájọ iná rẹ̀. saburi. alájọ iná rẹ̀. saburi abáde ah. ti torí ọmọ ṣọwà ronú jinlẹ̀ ṣọ́ra ṣe orúkọ rere ó sọ ìmúra ti fada àlọ́ ọmọ ìjọba kì í kú ọmọ ìjọba kì í ṣẹ̀wọ̀n ìdákó ló ń ọba bẹ́ẹ̀ náà rí ṣùgbọ́n àtọwọ́dá àrọ́dá àrọ́dá ọmọ ìjọba àdékèrè wọn mo fẹ́ kó mọ̀ pé mi ò lè rí gbólẹ̀ kí n torí ẹ̀ bọ̀lẹ̀ ah, eh, látìgbà tó ti mọ̀ mí sórí ìwà burúkú àbẹ́yàn burúkú lórí mi sí bóyá o gbọ́ àbórí mi ò ń ṣèyàn burúkú túnjí dòdè ń wé náà ń ṣèyàn burúkú àti kékeré àti ń bọ̀lẹ̀ wà bọ̀ mú mọ dáadáa ó gbọ́ dáadáa. And uh, inú mi á dùn tó bá lè ṣe nǹkan tó ń fẹ́ látọ̀dọ̀ ẹ̀ kó sì nǹkan kan tó ń fẹ́ náà dùn pé kò bá ẹ̀ kí ọgbọ́n dẹ̀ ra tọ̀dọ̀ ẹ mú bílíọ̀n pé tẹ bá jọ ra ọjà tán tó ní kábàámọ̀ tó mú bílíọ̀n pé ìran ṣòwòṣòwò ló ń jèrè lábọ̀ ọjà àìdẹ mo fẹ́ kó mọ̀ pé mo rí lè mo ròde àti tó àti mo kó sí ẹyọ kan tó ṣókùnkùn sí i. So, Adéwálé, please, please, tó bá fún mi tún tẹ́lẹ̀ chance, nígbà ń kó ní regret láti ṣẹlẹ̀. Ẹ̀wọ̀n it's not that way, me. ò like Túnjí, but ẹ̀yin náà mọ̀ra àwọn ọkùnrin. Àwọn ló máa sọ Pádégúnlé ni, tó bá dẹ̀ tún dọ̀la àwọn aládé òkun, do ń bá èmi o. Lóòótọ́ àwa la máa ní Adégúnlé ní àwa la tún máa ní kò fún to buy that. dọ̀la sílẹ̀ mo fẹ́ kó mọ̀ pé ilẹ̀ kẹ́kọ̀ọ́ lọ́jà kí Ṣàngó tójú tó mọ tèèntì ilẹ̀ kọ́pọ̀ lórí àtẹ àmọ́ kí ló rí lára kele tọ̀dọ̀ tiẹ̀ gan-an kò sẹ́dá tó mọ̀ èmi gùn mọ́ bó ń yí wọn àtọ̀ náà but the only thing I see from him ni pé ó nífẹ̀ẹ́ please do we never regret you. èmi náà láìkẹ́ but. torí tàbí ṣùgbọ́n but kí n tún ọ̀rọ̀ ṣe ó máa ń bọ̀rọ̀ jẹ. ìlẹ̀kẹ̀ pọ̀ ló jẹ́ àlóòótọ́ lórí àtẹ àmọ́ tí Ṣàngó túnjọ rẹ̀ mi rí ní alákẹ́rẹ́ tí òun àtọ́ náà nìkan ní I just know pé o lè fẹ́. I want you to know something that you will never, never regret. pushing up to me. So I don't just about to write again for the color. Like, seriously, I can tell you i really love you. Tell me you love me. Hey, just don't, please. No, I don't want to love. Like, I really love you. Okay, okay, wait. I, I love you too. Stand <laughs> up. I no, you tell me to stand up. I can like I can tell the world that I really love you so much. I love you so much. Okay, I, I love you too. yeah, yeah, yeah. You want me? Yorùbá máa ń man, òwe wọ́n ní tí ọkọ bá mojú ayé alárinà máa láṣẹ a step aside níbi tí a dé yìí sí èmi á ní láti step aside ok yíyá ìwádìí yíyá. dẹ̀ jẹ́ ìkan yòókù ní fúnra kálukú náà ni ó ṣokùnfà ọmọ ìjọba Cairo. ọ̀rọ̀ rẹ̀ ó ẹ́ kí àparí inú ẹni má ṣe bá tòde jẹ́ fún ni ni ẹni bá ti wá fi tì lórí fi tì rántí iṣẹ́ tí àdákùndùn jù láyé owó àdámọ́ ṣe jù láyé ni yóò padà kan lẹ́yìn bóyá ìwọ̀n ni nǹkan dùn mọ́ bóun wà ẹ́kún dùn ó jojú ṣẹ́ ló ń bọ́dọ̀ lọ ọmọ ìjọba káírò. ìrẹ̀lẹ̀ dáhùn fẹ́ mi láyé òun ni yóò ṣokùnfà ó dẹ̀ jẹ́ ìkan yòókù ní fúnra kálukú. pẹ̀lú gbogbo akitiyan látara irú ìjọnilójú wo ni o fẹ́ jẹ́ ká ṣe fún un jẹ́ sẹ́rí sàbúrò rẹ ni owó ń bẹ̀rù ẹ̀ bí sẹ̀kẹ̀rẹ̀ irọ́ ni àmọ́ bọ́wọ́ sì ń bẹ̀rù rẹ tó kì í fowó bẹ́ẹ̀ nìkankan sí i kódà kò lè fowó bọ́mọ rẹ̀ sí débi-débi àwa tá a jọ rẹ̀ lásánlásán ṣùgbọ́n tó bá rí irú yìí àtàwọn nǹkan tẹ́ ẹ kó kalẹ̀ yìí owó ọjà lọ rẹ̀ bẹ́ẹ̀ ni ọ̀fẹ́ ni obìnrin pọ̀ obìnrin kan ló lè bọ́ lọ rẹ̀ ẹ sì wá máa wo agbowó rìn ni kì í gbowó sí báńkì ibi tí wò ọmọ inú ilé ni mo gbowó sí. n wá o pé tí n bá mú iṣẹ́ rẹ̀ wá sọ́dọ̀ yín tẹ́ ẹ bá nà fẹ́lẹ́fẹ́lẹ́ ah nǹkan jáde mbẹ̀ ẹ gbà bẹ́ẹ̀. Hmm. Hmm. <laughs> kékeré nìyẹn ah, ah. Hmm. ó délé ikú ó ń béèrè orí tútù ó ń béèrè orí gbígbẹ wà á mọ mi wà á mọ mi <laughs> wà á mọ tó jókòó ọmọ mi tó ní flavour ẹ ju gbogbo ẹ lọ èmi ò lémi ò bẹ ṣe business o nǹkan tí mi kàn wá fẹ́ jẹ́ kó yé ẹ kó jọ wípé tó bá máa ṣe díò seventy thirty. Ah, ah. ìyára ibẹ̀ mi lè mímú ṣe wá fún yín seventy thirty ọ̀pọ̀ ẹ já sí fifty fifty. irọ́ o èmi ò lè ṣe fifty fifty ẹgbẹ́ yín babes. Ah, kò jọ o we need money na money we dey talk abeg you no know where you come. ìwọ fẹ́ràn owó tiẹ̀ o tó o sì kún un lẹ́bi aláboyún. ẹ ẹ mọ tó ṣẹlẹ̀ ẹ já sí báyìí ẹ dà kó burú ẹ ẹ já sí ní sixty forty. fẹ́ràn owó o ẹ̀yin babes ṣó tẹ́yín lọ́rùn. ṣé fara mọ́ nǹkan tó sọ. Mm, jẹ́ ká kàn sí ìdá kan ká kàn sí ìdá ìjàre owó là ń sọ owó mi nígbà. kíní kan wá lè mú àwọn o mm. ṣé ọmọ tẹ́ ẹ sì tó kalẹ̀ yìí ṣé wọ́n lè ṣiṣẹ́ débi tí ó yẹ kí wọ́n ṣiṣẹ́ dé tó wọ́n fi jáde pàápàá irú ọmọ tí wọ́n sáyẹ̀nsì tán rẹ̀ àti eléyìí tí wọ́n stamp apá rẹ̀ yìí. sórí eléyìí tó ń wo yìí tọ́pọ̀ ní stamp lápá yìí iṣẹ́ burúkú wà lọ́wọ́ ẹ̀ ọmọ mi ó gbé dání ni ṣé wàá rí eléyìí mi kò rí mi ṣọ́ra ajé fún ṣòye bó ṣe mí yẹn iṣẹ́ ni ṣé wàá rí eléyìí tó ló kọ̀ ọ́kọ́ sí tán yìí tí ọmọ mi bá fún ẹ ní bíje bíje blow job ló ń jẹ́ bẹ́ẹ̀ màá ti. bẹ́ẹ̀ ni kí sábúrì máa mu ṣàmàdọ̀ kó máa lọ sórí eight ó máa lọ sórí ten lórí twenty títí àwọn ọmọ mi ẹ dìde ṣọra ajé fún bàbá jẹ́ kó mọ̀. ẹ̀rí ni ó yá gbérajà náà ó yá. mo dáná nítorí tó ìní kiri lẹ́yìn nítorí mi lọ yorí mi bẹ́ burú. ẹ dákun tó lọ sí báńsáǹsì tó ọmọ yìí ní.

ṣe ló yẹ kó padà wẹ̀yìn wò kó lè mọ ohun tó ṣokùnfà ṣíṣubú tó ń ṣubú bí kókó bá wà ń fẹ́ nílẹ̀ fẹ́ ṣó yẹ ká jorí ìmàdó tá a bá dẹ̀ tún wá jorí ìmàdó àwùjọ kóńdó la ò gbọ́dọ̀ lọ tá a bá tún lọ sáwùjọ kóńdó ṣebí ìwọ̀n ara ẹni ló yẹ ká wò ọmọ ìjọba Cairo ìrẹ̀lẹ̀ dáhùn ní láyé òun ni ó ṣokùnfà ó dẹ̀ jẹ́ ìkan ìyókùnrin fúnra kálukú náà ni ó ṣokùnfà ọmọ ìjọba Táíwò. bá ò bá torí ara ẹni àbádẹ ti torí ọmọ ṣọ́wà ń ronú jinlẹ̀ ṣọ́ra ṣe orúkọ rere ó sàn ju wúrà sí fàdákà lọ ọmọ ìjọba kìí kú ọmọ ìjọba kì í ṣe wọn kì í dákọ́lá ṣùgbọ́n àtọwọ́dá àrọ́dárọ́dá ọmọ ìjọba adékiri mọ̀ ń jẹ́. ìrẹ̀lẹ̀ dáńfẹ́ ni láyé ọ̀hún ah, ní ọ̀ṣọ́kùn ní nǹkan tó wá bá ń sìn àwa rí pé ìyẹn ìlú wa yìí katapila lọ́wọ́ kìnìún là ṣé mo ṣe wáyé kẹ́kẹ́ gbé e lọ sí

mi ò lè gbàgbé mo lè gbàgbé ọmọ kí n gbàgbé ìyàwó àmúṣorí báàgì yẹn inú ẹ̀ ní gbogbo owó àjọ àwọn alájọ tí mo ti gbà ọ̀la ló yẹ kí bẹ̀rẹ̀ sí ní pín fún ọ kọ́ni ẹbí tó wá sọ pé kí n wá ṣe oríire lọ́dọ̀ yìí èmi ò mọ̀ pé bí oríire ló mú mi bọ̀ ibi tí dé bí ayọ̀ mi wà mo ti bọ́ lọ́wọ́ ayé mo bá ẹ̀ dàbí sọ̀rọ̀ mo ti lọ mo ti lọ mo lọ lára ẹ̀ báàgì mi kí ló bèrè lọ yé báàgì mi mo gbọ́n tó ibi mo lọ́pọ̀ lọ́ra àwọn èèyàn ṣe máa ń wò pé ha ah, sàbúrò sàbúrò. inú fíríjì ni mo tọ́jú ẹ̀ sí. ẹ ẹ ẹ̀sìn ọ̀kẹ́. Jẹ́ kí fresh up, then my wife takes me. Wọ́n ní bí mo ṣe fún mi. yìí. sọ́ọ̀rì tí mo ṣe sí máa gbé sí sínú tí mo ti mọ. ẹ kí dàbí òkú mọ́ṣúárì. Hey! gbàdúrà mi ẹ gbàdúrà mi ó tẹ gbé náà. tọgbẹ́n mi. irú mi tó wà mí owó àwọn àjọ mi àjọ. ẹ wo ẹjọ tó lọ nǹkan tí wọn á rí ifú ní this after two ṣe ìfẹ́ rí tẹ́lẹ̀ inú mi náà bí wọ́n ṣe kà. ẹjọ tó wà lẹ́gbẹ̀rẹ̀ lọ. ó ti lọ ti pẹ́ ń pé dákàn mi ẹ gbé kọ́ ọ. gbèsè rẹ o dájújú gbèsè rẹ o. dájújú owó ti lọ owó ti lọ. ṣáàmà ṣe ya wèrè ni kí ló tẹ̀ náà mí nà ọ́ ẹ ń gbádùn bíbá látàrọ mí mọ́ ń pa ẹ̀ tàbí tó tọrọ kọ́bọ̀ tẹ̀ fún mi lẹ́fẹ̀ lẹ́fẹ̀ náà mi pa ni àwọn gáàsì tó wọn sáré tẹ́ ní kó fún ní pẹpẹ sùn. àti ìlú máa gbé máa lọ àwọn tí mo ti fún wọn twelve thousand five lówó yín bẹ́ẹ̀ máa san. yéè yéè yéè yéè. Ah! kí ni ó gbẹ́rú tẹ̀ pa ẹ̀ ah, no no no no onítìátà ni mo mọ̀ ẹ̀ ń ṣe ni gbogbo nǹkan tó ń ṣe kókó ní o ẹ máa ní láti máa jà tẹ́ bá rí ẹ fún mi báyìí o. ó tọ́ iṣẹ́ ti dé iṣẹ́ ti alákùndùn jù láyé ó dáwé ṣé wàá ní ìyàwó jáde. ní ó padà kan lẹ́yìn bóyá ìyàn ní nǹkan dùn mọ́ bó mu wá ó jòjò ṣẹ́ ń bọ́dọ̀ lọ ọmọ ìjọba kìí rò kí ló kàmí nínú ìgbésẹ̀ wàá dọ̀kalẹ̀ yìí ẹ ìjà tó hàn kí ló ń kórúkọ ẹ ṣé ìwà ni ó mọ̀ pé mo jáde sọ́wọ́ bàbá ẹ ni ó mọ̀ àbí. mo mọ̀ pé ń dájọ́ sọ́wọ́ dájú wa bọ̀ tábà tí ẹ bá yín rówó yẹn a máa bá yín wá dáàdì sọ̀tàlẹ̀ méjèèjì lè ẹ máa gbà náà. ẹ bó ṣe ń sọ̀rọ̀ bí fóònù tí ò dá mọ́ <laughs> ó dá ẹ rí lọ wo inú ilé yà á gbóná irú ẹ̀mí bí wọ́n ṣe wà kí sàbúrì gbòó mi lọ sọ fẹ́ kí n mọ̀ pé òun white ó wáìdì ìsókè kò yí sí o bẹ́ẹ̀ ṣe wò mí yí agent ni o káàkiri nóòrùn la máa ń káàkiri máa di fìlà mi lájọ káàkiri mo wá mowó yẹn mo wá kó gbogbo ẹ̀ mọ́ra wọn mo dájọ́ fún sàbúrí sàbúrí gbé yọ ó gbé wọ́n yọ n tó tẹ̀ ju òun lọ́mọ mi fàtà yìí fàtà ìjà gbẹ́ngbà mo ti fẹ́ mi fàtà yìí mo fi àjẹ́ máa rẹ̀ dọ̀ léèwé tíátà lọ rí bẹ̀rẹ̀ máa dé lórí bẹ́ẹ̀ o máa ra ìwé communication n kò rò ó communication fún àtàyè bàbá yìí wá gbé òtẹ̀mí sálọ ṣùgbọ́n máa jàdúrà yìí ó lọ́ọ́ gbọ́ ọ̀rọ̀ bínú tán dùn wà nígbà bàbá láńlọ́ọ̀dù ń dùn ilé ẹjọ́ la máa ṣe. yẹnu sókè o máa tẹ́tí ilé agbọ́n tí mo fẹ́ sọ tí bàbá yẹn bá kú mi ni mo wà ń bẹ̀. a máa wá wọn a dẹ̀ máa rí wọn. èmi sẹ́rí tó bá ní òkú ẹ o ọ̀rí lẹ́gbẹ̀ẹ́ títí èmi wà ṣé ó bá rí wọ ṣé kò sí lẹ́wà ni blomblom máa yọ sí gbogbo ojú ẹlẹ́sẹ̀. àwọn ah, ọ̀gá ẹjọ́ mi ò láì blomblom yẹn jọ mi ò kí ní blomblom yẹn jọ. ó láì blomblom ó dáa máa bẹ́ ṣọ̀pọ̀nà pé kí gbogbo fún ẹ kókó jáde. Ah, ah, lord of jesus ló máa jẹ. ṣé bò lágbó lóbulóbù ni ṣé ó rí wọn jẹ ṣé ọ̀pọ̀ ònàrán lára lọ́gọ́lọ́gọ́ ìgbà gbé ńlá fún ìwà àgbà kan ẹ wá gbọ́ máa jẹ́ kó yẹ igbe wọn kì í jẹ gbàlówó ọmọ àlẹ ẹgbà tó bá ní tí kò bá ọmọ àlẹ wà máa bínú tọ́ ṣọ̀pá yẹn náà máa di sọ̀kù bẹ́ẹ̀ ṣe kò mí kí n bá dé tán ẹgbà. bàbá bàbá bàbá bàbá mo mọ̀ pé mi ní báwọn lè olórí burúkú olòṣì wọn wọ́n gbowó tán wọ́n sá lọ àbí owó tó jẹ́ pé bí mo ṣe dá mo fẹ́ fi panú mo gbà àwẹ̀ ni mo fi dánwò tí mi bá gbowó mi lẹ́yìn mi ní kúrò bíbá. àti ẹ̀kú orin ṣeré ọmọ bá yín wá wọn ọmọ bá yín wá wòye. ṣé ẹ̀rù pé mo bá yín ṣeré ni mi ò bá yín ṣeré o máa gbowó mi kúrò bíbá yìí lẹ́yìn lẹ́yìn. ókè mò ń bọ̀ máa wò. Ah. ṣẹ́tìrì ah. mi ìwà ṣeré ń bì báyìí o mo máa gbowó mi tí n bá gbowó mi ní kó bílẹ̀ ni. Ah, ọbẹ̀ ẹ̀wọ̀n àti. ṣé o rò pé rẹ̀ mi ò bá yín ṣe sí owó mi máa gbà lẹ́tí bá gbowó mi ní ìlú fún ṣẹlẹ̀ kí ni mi bá yín ṣeré títọ́ rẹ̀ mo dà mo lè dá fóṣù kan six thousand mo lè máa gbà kí tó kúrò bí bàyìí lẹ́yìn. ẹ dá mi lóhùn o ẹ tètè kẹ́ dá mi lóhùn ẹ ní bá ń fi múra mi sóun jẹ́ o. báwo bá torí ara ẹni àbádẹ ti torí ọmọ ṣọ́wà ń ronú jinlẹ̀. wọ́n fún yín lo owó òwò lẹ fẹ́ gbà nù ṣe fẹ́ gbọ́ kọ́ bọ̀ bá ṣe wà yìí ẹ lè rí gbà sí mọ́ ilé tí máa gbà náà lẹ ti gbà ẹ rí kọ́ bọ̀ gbà sí mọ́ ó ṣe ọ̀rọ̀ lẹ́ sọ yẹn lẹ́nu yẹn náà ẹ mọ́ gbọ́ wàhálà pàṣẹ ni pàṣẹ <laughs> gbọ́ wàhálà tí gbogbo ara ń gbóná orí ń gbóná ẹ wo bẹ́ẹ̀ wà yìí kọ́ bọ̀ kò èmi náà béèrè kọ́bọ̀ lọ yín kò síbi tí wọ́n ti ná kọ́bọ̀ rárá owó gidi owó ńlá ní kẹ́ ẹ gbé ká pẹ́. ṣì ń gbá yẹn lè rí gbà sí bí báyìí ṣì ń gbá yẹn lè rí gbà sí ṣé o kó easy kéèyàn fara lọ ṣiṣẹ́ ni ó easy ó easy tó bá yá yẹn máa kóra yín tẹ máa kóra yín kúrò kúrò. yàrá jẹ́ kí ní ṣe lè lómi rẹ̀ mi sẹ́yìn rẹ́ẹ̀tì oríṣiríṣi ọpọlọ rẹ̀ tí mi ní tí mi rí báyìí ẹ́ nígbà fọwọ́ sì fún ẹ lẹ́nu orí ọ̀fọ̀ olúbàdàn orí ìyá ni wọlé kókó wá jàre. will you shut your trap. kí ni problem yìí ná. ẹ ẹ tún ní gods. ẹ gbọ́dọ̀ lé mi wá fún kí ni ẹ̀yin wá sí owó mo jẹ ìyá láyé bàbá bàbá bálákùnrin lọ́wọ́ ni ẹ sọ fún mi ṣé àwọn ọmọ mi tí wọ́n gbé lọ síbẹ̀ yẹn mo sanwó àwọn drinks tí wọ́n mu ọtí àti wọ́n tún mo san owó ẹ̀ ẹ tún ní ọdún àṣìṣe láti wá sínú ilé mi láti máa bẹ̀rẹ̀ owó lọ́wọ́ mi owó kí lẹ́ẹ̀ bẹ̀rẹ̀ lọ́wọ́ sọ fún mi. ẹ ẹ wá lọ́wọ́ ọ̀gá yìí ṣe bá ṣe owó wọn sanwó òtẹ́ẹ̀lì tẹ́ ẹ̀ ní sanwó dáàdì tẹ́ ẹ ti gbé kíní. ẹ wẹ̀ báyìí kì í bínú sí i ẹ báyìí kì í ṣe kíní báyìí kì í bínú sí i ni mo sọ fún yín yẹn. ẹ yẹ dákun pọ̀ mọ̀ sí kíní kó wọ́n jáde ní ká pín jáde. queen bá mi lọ sí bedroom mi lọ gbé acid tó wà mẹ́ báf ẹ dákun bá títí mọ́tò wo ló bàjẹ́ náà. àní bọ́mọdé bá ṣubú ṣe ló yẹ lọ wájú bàgbà bá ṣubú ara mi ṣe ló yẹ kó padà wẹ̀yìn wò kó lè mọ. ó kù díẹ̀ káàtó ẹ̀dẹ̀fẹ́ kù nílé mẹ́yẹn ẹ̀ sọ fún mi pé òkè ibi báyìí báyìí ni mò ń lọ mo wá ń pèsè tí kò lọ ó tún wá lọ náà tètè gbé ó dá nǹkan ṣe yẹn náà. jẹ́ kó ló báyìí. orí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ lánàá yẹn ni wọ́n ti ń kádà wá wọ́n ń kọ́bẹ̀ wá wọ́n ń kó gbogbo ẹ̀ wá ṣé nígbà tó máa dá sí ìdílé mi lórí kó tó di pé màmá ọ̀pẹ̀ máa kú nílé. ẹ ẹ sọ náà but bébí náà ṣe wà nílé yẹn ọkàn mi ò balẹ̀ tí bá rí ọ̀tún kọlẹ̀ fún báyìí àyà mi máa làjú nígbà tá a là sọ but nígbà ìtẹ́ wá wáyé ṣé nígbà ìwà ni solution kan tó ń ṣẹlẹ̀. mi ló pe solution mi tí yóò bá pọ̀ sí láti máa sùn sórí lẹ́yìn ìgbésí ló bá padà payan ibi ò dẹ̀ lówó tó fi ń sọ gbèsè sórí ọ̀tá ìdí ẹ̀ sílẹ̀ báyìí kò máa gbọ́ ọ ṣọ́kùn tó bá fẹ̀rẹ̀ fún mi lówó tó ní owó yẹn ní fáwọn tó bá fún lọ ìsanwó sùkúù mi kí ni ló máa gbé lóstẹ̀l ìwọ náà dẹ́ lọ máa gbé lọ́dọ̀ ọ̀gá ẹ̀ owó tó bá dẹ̀ kù lọ́wọ́ mi máa fún ẹ kó má fi yé máa jẹ kó dẹ̀ máa má ní ìdá rẹ̀ ṣé ń gbọ́ mi kó tí mo fẹ́ gbé solution sí gbogbo problems wa tó wà ń lẹ̀ báyìí báyìí nìyí ẹ dẹ̀ lérò pé solution nǹkan tẹ̀ sọ yìí ó dẹ̀ máa wọ́ọ̀kì báyìí. ẹ wo ó bẹ́tà jàre sí tọ̀gá mi ò tiẹ̀ lé tó yẹn kò dìgbà tẹ́ bá bá mi lọ síbẹ̀ so tí bá ti ṣàlàyé nǹkan tó wà fún ọ̀gá ọ̀gá máa gbà kò sí wàhálà mo ti jẹun àwọn ti pẹ́ díẹ̀ tí mo ti jẹun ti lọ bí four hours tí mo ti jẹun mo ti bá lóúnjẹ máa jẹ. mo ti jẹun pẹ̀lú ẹni tó pè yìí wọ́n ọjọ́ kò lẹ́nu máa ń fún oúnjẹ ní ọ̀dọ̀ ọ̀gá. ẹ ẹ jíjẹ tó bẹ́tà ọ̀gá mi láì fún oúnjẹ tó bẹ̀rẹ̀ mi ò lè fi oúnjẹ mi. ẹ̀ẹ̀kọ ẹja tútù tẹ̀tà lánàá. mo ní tí má ṣe tán máa kọ ni mà. lọ́mú bá rò fún mi jèrè àwọn olè ẹ rò pé mi ní mọ̀. mà ó ń lò lọ́wọ́ ní ìrìn tó ń lo báyìí rẹ̀ lọ tó bá ti wọ́n tán máa kọ. bá ti a ṣe tán nìsín kó wá kọ sílẹ̀ kalẹ̀ fún mi. ẹ ká san mi mi rò pé mo rójú ìríbi o. ẹ ṣe gan ẹ kú observations àlejò ní mímí lóòótọ́ ìgboro èkó tó lajú sí làwa ti wá àbúrò mi kan tó ń gbé nìbàdàn bí òun ló wá wà tí wàá òkú bá ti lọ síbi iṣẹ́ bí ọwọ́ ọ̀rọ̀ lẹ́nu máa dé òun ló jẹ́ kí n wà mí. ẹ pẹ̀lẹ́ ẹ kú jòkó. síríìtì kan tiẹ̀ ni ó ń gbé síríìtì ọlá kan síríìtì nọmba seventeen òun mo wá wá wá nígbà tí mi ò wá gẹ̀ẹ́tì ẹ̀ òṣèlú kí ọkọ di last day mọ òṣèlú. ọlá òṣèlú kan ah street kẹta sí wá ń bì yìí lọlá òṣèlú kan. street kẹta sí bì. Ah, ah. ṣé tẹ bá ti bọ́ tá ń bì yìí sí tẹ bá ti kàn lọ sí apá òsì yín báyìí tẹ bá ti ń lọ ẹ máa kọ street àkọ́kọ́ ìkejì ìkẹta ìkẹta gangan lọlá òṣèlú kan. mo ti wá wá wá mo ti ponu àwọn ẹ̀yẹ sọ fún mi ìjáfara léwu abẹ́ èyí ló wà ẹ jẹ́ ti wá wà wọn lọ. ìtò ń gbà yìí ẹ jẹ́ ti yọjú sílẹ̀ máa pa á. ọkọ ti yí kọ́. ẹ má ṣe rẹ má ṣe rẹ má ṣe rẹ ọlọ́run. ṣáde ṣáde ṣáde ṣáde in fact yẹ kí n ti mọ̀ ẹ́ tipẹ́ yes ó yẹ kí n ti mọ̀ ẹ́ tipẹ́ because kò sí wíwà tó wà pẹ̀lú mi báyìí life máa ń turn around. in fact mo wish pé táyé bá parẹ́ anywhere tó bá wà kí n wà pẹ̀lú ẹ̀ even kójọ́ ọ̀run apart máa pẹ̀lú ẹ̀ ń bẹ̀. kọ́ tó. bẹ́ẹ̀ ṣe mọ kó mo kó wọ́n bí yàrá yín wá mi bá tẹ́tẹ́ tó bọ́ ta bẹ́ẹ̀ mo níbi báyìí ẹ lọ́wọ́ ẹ̀mí sùn. ẹ wọ ẹ lè já bí ló wọ́n yẹlẹ mi lè tiwa wọ́n ìgbà ìjọ. ẹ ló ẹ ló Baba, ẹ tí ì lọ látàtàrọ ni kí ló dé. bẹ́ẹ̀ ṣe ń wè mí yìí o èmi ti di olúmọ ẹ̀gbá o kò síbẹ̀ ọkọ tí mo lọ bẹ́ẹ̀ ni mo wà lé ọ̀bá dé mi ti máa sún sí mo wà. ọmọ sọ fún yín pé wọn sì ń lè anyway èmi ń jáde ń tèmi ṣáà mo fẹ́ ra nǹkan sálẹ̀ bẹ́ẹ̀. ẹ ó dàbọ̀ ọ̀rẹ́ mo ní kẹ́ bá lọ bí tẹ́ ń lọ tẹ́lẹ̀ ni ìbéèrè ni àárọ̀ àlọ́ mi kan mo lọ bí tí mo dì í mọ̀. Olayimika. Thanks so much. I'm more than grateful. thank God. Ó yẹ kí bẹ́ẹ̀ bọ́lẹ̀ ni but ọ̀nà méjì. Hmm, èmi gan ọtí ẹ̀ ní sọ pé kó bá mi bọ́lẹ̀ ìwọ náà ló bá bèbí títí ẹ̀ torí mi náà ti wà pẹ̀lú bèbí tèmi náà ní ah, Arẹwà no problem. Bọ́lá máa pàdé bá. Ẹ eh, jẹ́ ká ó ní six. Six six six okay club abi? of course ah níbi méjì tá a ti máa pàdé. a ṣe ká lọ sí mọ́ club ní first start. no no mi no first start Ìkẹjà is okay. Ìkẹjà. àbí báwo ìyá àbó ni tẹ̀lé wa. mi ṣe ní tẹ̀lé. ẹ dà pàdé lọ tí kìlẹ̀ tó wọlé. ẹ kò sí rere kò sí rẹ̀ ya ó náà ò ṣe ní tẹ̀lé wa yóò nà nù. ọ̀la ọ̀la sún kò mí àti ìrètí rẹ̀ káàbọ̀ ṣe dáadáa lè ní àdírẹ́dì rẹ káàbọ̀ ṣe dáadáa ẹ̀rú báyìí èmi náà ni kò ṣòkù wòwòwò <laughs> èmi ni. why do you dress like this? àti wípé ta lè sọ fún pẹ̀mbọ̀n ìbàdàn ẹ ṣe lérò pé kò lè wá sílé mi bó ṣe wù yín ìgbà tẹ́tí dé sí ṣe ti wọlé. it's okay it's okay it's okay tábà dénú ilé a máa sọ̀rọ̀ ogun. àmọ́ ò ṣẹ́ mi nígbà tí wọ́n fi ṣe marriage ó yẹ kó o sọ fún mi wo kó yàkúdà yà o àwọn ẹbí ẹ̀ rè ó lẹ́bí gidi àwa rè lásán gẹ́gẹ́. ẹ̀gbọ́n mi ò tí ì fẹ́ mi ò tí ì níyàwó ìyàwó àfẹ́sọ́nà mi ni ìyàtọ̀ wà nínú ìyàwó àfẹ́sọ́nà àtẹ̀yìntìyàn ti fẹ́ lóṣù lọ́kà. àwọn àfẹ́sọ́nà ẹ̀ ni kí wàá lórúkọ ìyàwó mi. sọrúkọ ẹ fún wa. Kẹ́mi Ṣọlá o Kẹ́mi Ṣọlá sí kẹmọ ṣe Excellency kẹmi kẹmọ ọmọ màmá ẹ ọmọ dada ni ẹ ìwà bíṣù wà á bákọ wà á bí wàlẹ wà á bí gbogbo nǹkan wọ́n wò yìí mo ṣe lè ná o mo bá ti ṣe nǹkan kan fún ẹ tí ò dá màá ná màá bá wí bá wí bá wí bá wí kiri ṣe nǹkan fún mi. àwo ìyàwó tó bá fẹ́ bá wa ó gbọ́dọ̀ máa mà láàárọ̀ ọbẹ̀ lásà ẹ̀ ọ̀húnlá lóòótọ́ ọlọ́run lẹ́rìn àti mọ ọlọ́gbọ̀n èyí tó máa ń fọ̀ jàlàjàlàjàlà òun àárò yẹ bẹ̀ ebi ni àbúrò bàbá àìsóòbí ó ti yẹ ẹ sílẹ̀ kó ọjà wọlé wá dáa rọ ó yẹ ti bá láìkì ó bàbá lọ́sẹ̀ ọjọ́ káwọlé kẹfọ́ sẹ́gbẹ̀rẹ̀ àwọn ah, dáadáa ó jùlọ sọ́jà. àwọn olú máa tẹ àwọ̀lú máa tẹ́ ó he ṣebí ìwọ̀n ara ẹ̀ ní ọmọ nílé ayé ń bí tó bá tàsẹ̀ agẹrẹ ara mi àtẹ àjìyà jẹ́wé ìyá sí àtẹ ò àtẹ àwọ̀lú máa tẹ́ ó he ẹni tó wọ̀lú tí ò fẹ́ tẹ́ ó ṣebí ìwọ̀n ara ẹ̀. Stella ní olùdá wa dúró látọ̀ tíkẹ́ẹ̀tì ń bí ẹ̀ ò dẹ̀ gbé kọ́ lẹ̀. ká ní pé o lo two minutes sí ni ìsìnkú ọ̀kadà tó gbé wà yẹn tó bá gbé àbá lọ́dọ̀ mama jane for real. ọ̀rẹ́ o máa dárí jìnnà ọmọ ọdún òní mẹ́kọ̀ọ́ jẹ́ kó má rà lọ́wọ́ o ò ní jọ̀yìn. kí ni sọ́n fún mi? ìná lọ́wọ́. So, kí ni next thing báyìí? Mo fẹ́ dé bank, mo fẹ́ take owó kan ní morning now. Then from there, a máa lọ sọ́dọ̀ mama jay. Mama jay mama jay náà lè ṣe. Ah, Lóde lóye pé always ẹ̀ mọ̀jú mama jay mama jay. Ṣé tí ẹ báyìí ti lọ ọ̀dọ̀ mama jay ní ẹ níwà òkè? Why not? Ọ̀rẹ́, ṣé o ń gbọ́kọ̀ tí Stella ń sọ? Mama jay, ó dà pé òun mọ bó ṣe ń lọ rárá. Tó o bá ṣe fàájì tó o ti jẹ pẹpẹ súpù, mama jay ò ti jẹ pẹpẹ súpù. Bá wo àwọn pọ̀ mọ́ ẹ bóyá máa ń ká mọ́ ata fàájì máa máa jẹ́ ìwúni the best ní tántán. jẹ́ kí n buttress nǹkan tí ọ̀rẹ́ mi sọ tó bá ń gbọ́ take it outside kòròbà take it inside basket ṣó ti rí ẹja mamaje ó dàgbà tí àmì ọ̀tá bá jáde láti inú omi ó máa máa rí báyìí nínú abọ́ báyìí point and kill point and kill tó bá jẹjà mamaje ó ní jẹjà ẹni ìṣòfò mọ́ láyé. そうです。 wọn lọ́wọ́ ẹ wá kú lọ fi gbé aṣẹ́wó ẹ̀gbọ́n mi wá kú lọ fi gbé aṣẹ́wó débi wípé aṣẹ́wó wá yọ owó mọ́ wọn lára ṣèbí kan tó gbé wọn débàdàn nìyẹn ṣé o pé ordinarily ẹ̀gbọ́n mi lè sọ pé bóyá àwọn dédé dánú dùn hmm. fẹ́ máa bọ̀ ní Ìbàdàn nǹkan tó lé wọn lẹ́kọ̀ọ́ tó gbé wọn wá sí Ìbàdàn nìyẹn náà so ṣé irú èèyàn bẹ́ẹ̀ yẹn lèmi fẹ́ máa bá sọ̀rọ̀ ṣé irú èèyàn bẹ́ẹ̀ yẹn ni mo fẹ́ máa advice. ẹ tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ ẹ̀gbọ́n ẹni lẹ̀gbọ́n ẹni ọmọ ẹni ò lè burúkú títí tí kálífẹ́ kò pàjẹ́ blood ẹ̀jẹ̀ tó ń wò yìí is kind of water so we need that máa advice wọn ẹ̀jẹ̀ lẹ̀jẹ̀ ṣe ọlá sáà ìgbésẹ̀ mo ń ṣe You sọ. yé mi yé mi àìfà àti ọ̀rẹ́ ẹ̀gbọ́n kan ti ẹ̀ mi mọ́ rárá kò yẹ i'm fed up absolutely fed up. ẹ ṣé ti wá pọ̀ mọ́ wọn mi ò pẹ́ anybody o bó ṣe ń ṣe yẹn gan o tiẹ̀ jẹ́ kí n tiẹ̀ ronú bí amọ̀fẹ́ pé oh máa ń ṣe nìyẹn try kó pọ ọmọ jẹ́ kó ọmọ ọmọ pé ọ̀dọ̀ ẹ lọ wà kó o lè ní òní pọmọ ọ̀nà kọ́ à. ti ń rí gbìyànjú títí wọn yẹn kò ṣọ̀rọ̀. ẹ ló yí wọn dé. ẹ ló bọ̀dá mi. báwo ni iṣẹ́ wa pa. àmúwa òkè sá. so ọ̀dọ̀ yín dáàdì sá wá sí. jọ torí ọ̀nà wọn ẹ take things easy pẹ̀lú wọn gbọ́ ẹ má bínú sí wọn. mo ti wá school. bọ̀dá mi ọlọ́run náà ni ọlọ́run ti ṣe. èèyàn tí wọ́n máa fi ọ̀rọ̀ yín dá ẹ̀gbọ́n mi èèyàn máa regret life at the end of ti ṣe mọ nǹkan tó right láti ṣe ajẹ́kù mosco ajẹ́kù ṣetán ayé àtàlà orúkọ anytime tó bá ṣáà ní ìdá assistance má hesitate láti pè ṣùgbọ́n àkí ó náà wá mọ ẹni tó ń ṣe o rántí ọmọ ẹni tó ń ṣe ṣùgbọ́n àbàwọn pẹ́pẹ́pẹ́pẹ́ o àjọ ẹ̀kọ́ tí ní school àwọn wí àrísítò ṣe gbogbo ẹ̀ káàkiri you need to stay away from all that ṣó ti yẹ. bọ̀dá mi ó yẹ kẹ́ ẹ mọ̀ mi pé mi náà kì í ṣọmọ bẹ́ẹ̀ mi ò ní kẹ́gbẹ́kẹ́gbẹ́ I promise. zero mo rí i pé gbogbo ọtí tá a mú bíi látàárọ̀ gbogbo ọtí yẹn tutù ọ̀gá ah, ọ̀gá yín náà ń bí o tí mo wá wojú ẹ̀yin náà ah, ojú tí yìí náà ojú yẹn náà tutù ah, ojú òwa lè tutù báyìí kọ́ ti tutù báyìí kí irú àìmọ̀ wá wo ojú tó tutù báyìí kíkó kàn wá wà bẹ́ẹ̀ àkọ́dá àkọ́dá ọlọ́run ká béèrè lọ́wọ́ èèyàn. ṣé ní nǹkan tí mò ń sọ ni pé tèmi àti yín bá jọ bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn nǹkan papọ̀ sí ibi ìyá ti lọ yàtọ̀ máa ní kọ́ búlọ̀kù gbogbo bí ipa wọ́n búlọ̀kù gbogbo bí ipa máa wá pè pàṣọ wá bí wá bẹ̀rẹ̀ sí ní ṣeré gidi tó máa ṣeré gidi táwọn èèyàn bẹ̀rẹ̀ ah pàṣọ wá bí wá fọ́gò lọ rẹpẹtẹ advert ni àwọn èèyàn máa fi mọ bí ni wọ́n gbé bo ní pàṣọ ti plate ọtí fọ́gò wá lọ́dọ̀ yìí ni ibi ìyàwó wà pàgọ́. lọ́rọ̀ kan ẹ wá lẹ fẹ́ fẹ́ mi. ẹ bá tètè mú ọkọ ẹ bá lè pẹ́ ah, ah, ah. ẹ wọ́n mu ọwọ́ gun ẹsẹ̀ gùn agbágùn ìlú gùn ọrùn gùn òun náà gùn gùn gùn gùn ní. ẹ̀yin ará èkó dé pẹ̀lú kátikáti nìyẹn jàre. èkó kò sí ọgọ́ lẹ́kọ̀ọ́ àwọn ọmọ tó wà lẹ́kọ̀ọ́ dà rárá bí ṣe wà yìí mi ilé gbàdúrà kí àwọn fẹ́ẹ́ yà ọmọ kan wà yẹ bẹ́ẹ̀ kí náà ń pè tó bá kó àwọn ọmọ yẹn dé báyìí ẹ̀rù báyìí kò sọ́mọ gidi lẹ́kọ̀ọ́ ìbàdàn bí gangan lọ́mọ wà àwọn ọmọ ìkọ́jọ́ pé emèrè emèrè àwọn ọmọ burúkú ló pọ̀ lẹ́kọ̀ọ́ àjẹwò à ń bẹ̀ oṣogbo à ń bẹ̀ à bọ̀ ìbàdàn bí ọmọ mi lẹ́kọ̀ọ́ tó bá mi báyìí tó bá fẹ́ wọlé báyìí ayé àkọ́tẹ̀ bàjẹ́ ni àmọ́ ní ìbàdàn bí ìdílé dá mi sọ̀rọ̀ pé ìbàdàn ni màá ti fọ́ kẹ bàbá lè mọ̀ kí n lè bẹ̀rẹ̀ láti ibi tó ti dáa ọmọ tó fún mi lọ́tí ìdá. Ah, ọtí tí mo ti mu níbẹ̀ yẹn èyí ló ni èyí tí àwọn tó wà ń bẹ̀ yẹn náà mu ṣí gbogbo ẹ̀ pọ̀. two thousand seven. kò dà bẹ́ẹ̀ àwa fún ọ̀gá ẹ̀ ní ọtí tó mu mẹ́rin ni kò fún ìwọ àti kejì ẹ náà ẹ̀ mú méjì méjì. ẹ wá ṣí gbogbo owó kẹwàá gbà ẹ ah, wo ọjọ́ kan ẹ wo òfin tí oògùn lára wọn. àwọn ọmọ yẹn sọ gbogbo wọn sílẹ̀. lóòótọ́ ọmọ Santa Claus ni wà ń bí o ah, ẹ ṣe gan-an. láti jẹ mẹ́ta lẹ́yìn ẹ kó bá a kó mẹ́ta sí wa. ẹja mẹ́ta wọ́n wá tásán fún ẹyọ kankan ẹ fún ọ bàbá o orí ẹ wá lẹ́ẹ̀kan. ẹja mẹ́ta. bí a ti bí àgbà mi wọ́n á gbé sí bí a ti gbọ́dọ̀ àwọn ọmọ rẹ̀ lọ. láti lè kò sí gbé lọ sí ilé lọ́rùn o kò pẹ́ da fún yàn kúrò mọ́. ọlọ́run mi ó ti dé ẹ̀ẹ́dẹ̀ fara burúkú balẹ̀ pẹ̀tẹ̀ ẹ̀ nítorí kò dá gẹ́rọ rẹ̀ kọ́ máa dá ọtí èmi ò jẹja o ifá ò jẹja ẹja ṣáwá tútù mi máa ń jẹ gbígbẹ yẹn gan ààyè mi. àwọn ìlú máa tẹ ó he àwọn ìlú máa tẹ ó he ṣebí ìwọ̀n ara ẹ̀ ní ọmọ nílé ayé ń bí tó bá tàsẹ̀ agẹrẹ ara mi àtẹ àjìyà jẹ́wé ìyá sí àtẹ òtẹ wọ̀lú máa tẹ́ ó ẹni tó wọ̀lú tí ò fẹ́ tẹ́ ó ṣebí ìwọ̀n ara ẹ̀ ní ọmọ ilé ayé mi tó bá tàṣẹ agẹrẹ ara mi àtẹ àjìyà jẹwé ìyá sí àtẹ ò àtẹ kí ló ń gbé ní ilé kè ọgbọ́n ẹni ìmọ̀ ara ló ń gbé ní ilé kè ọgbọ́n ẹni òkété gbàgbé ìbò sí onílé ayé mi ìmọ̀ ara ló ń gbé nílé ìgbà tó dé bá alátẹ ló wá káwọ́ mọ́ ìmọ̀ ara ló ń gbé nílé kò yẹ kẹ́ ẹ dá mi padà rárá ibi tí mo wà yẹn tó dùn gidigidi gan ni kí lẹ̀ ń sọ tó ń dùn nílẹ̀ ṣé bí bẹ́dúrúmù wà létí máa lọ sùn sí wọ́n yìí tẹ́ sùn sí wọ́n yìí báyìí bó ṣe dá mi padà yìí á dùn á láti mú nà tó báyìí bó mú àlá tí mo bá ní òní jí mi rárá. mi owó tí mo ní kẹ kó fún ẹ tó fẹ́ bá wa tún jẹrẹtọ ṣe kí ló tẹ fún. owó yẹn mi ti wá gbọ́ yẹn lọ́wọ́ ẹ̀ ìgbà tí mo wá gbà lọ́wọ́ mo wá omi ìmọ̀ bóyá ìgbà tí mo kó sápò mo yóò sọnù àbí wọ́n yọ ọmọ mi lánàá. lọ́rọ̀ kan ṣá five thousand ti sọnù. ẹ gidi tó jẹ́ wípé látọjọ́ tẹ́ ti kú ẹsẹ̀ yín tẹ́ ti kú wọnú ilé mi ẹ múnú mi dùn ìbànújẹ́ lẹ ń jẹ nínú ayé mi kí ló dé wáyé mọ mi ṣé wọ́n ràn yín sí mi ni. sukan apostle fún òdi èmi ẹ̀gbọ́n ẹ Súnkànmí torí five thousand ìwọ ṣe ń sọ ọ̀rọ̀. ẹ bá mi kó five thousand náà. five thousand ni wọ́n torí sọ̀rọ̀ yìí mo máa ti bàjẹ́ o mo máa tẹ́ mọ́ ju mi ò dùn bẹ́ẹ̀ o irú ló wo tẹ ó ló wo kàkùkọ àti bàtà ó dókè mẹ́sì tó pẹ̀lú ìwọ ń pè ní five thousand lọ́wọ́ mi. ah Súnkànmí kò bá bàjẹ́ o. kò bá bàjẹ́ mi ta ni ò bá bàjẹ́. báwo ah, eh, eh. rí màá fún ẹ ní five thousand naira yín padà. láíláí má fún má fún five thousand kankan kò sí ẹ̀kọ́ tó bẹ̀ fún kan tó ti sọ yìí mi ò ní five thousand mo fẹ́ fún ẹ ìwọ fẹ́ gba five thousand ṣé wọn mọ ọdún àti ìyá fẹ́mi jẹ lórí ẹ ni. irú wàhálà wo lè bá ṣe ìyẹn ní kí wọn máa kún mílẹ̀ nínú ilé mi ẹ ẹ ṣe wàhálà lórí mi ní kí wọn máa kún mílẹ̀ nínú ilé mi. kíwọ tó jẹ èèyàn ìyá fẹ́mi jẹ tó pọ̀ tó pọ̀ tó pọ̀ tó pọ̀ tó pọ̀ gan ni iyọ̀ ìtọ̀sùn lọ́fẹ́ gbọ́ ọmọ àtìlọ tó lọ ra bàtẹ́sẹ̀ kan wá fún bàbá ẹ̀ ní ìtọ̀ lọ́fẹ́ gbọ́ tó bá ní ká sọ màá sọ àmọ́ kò fi sọ lójú èyí. lórí rẹ sọ ẹ ṣẹ̀ṣẹ̀ máa sọ ẹ kọtínú kẹ máa sọ sórí tẹ wáyé yín wá sọ. èmi ń sọ sórí fún kọtò rẹ sọ yẹn máa kúrò nílé yìí ẹbí òkí bá ṣírí èèyàn lójú èèyàn ni níwọ̀n tó yẹ pé ìgbà tí bàbá ẹ̀ bàbá ẹ̀ tó lọ sílé àjò tó fún ìyá ẹ̀ lóyún ó fún ìyá ẹ̀ lóyún ìgbà tí bàbá ẹ̀ fún ìyàn lóyún kò sọ́wọ́ hospital èmi ni mo sọ́wọ́ hospital ìwọ yìí you walk away in my front oh bastard. ìjọ tòrò lọ ẹ má bínú ẹ tèkẹ ẹzẹ náà ẹjọ. àbí òbí mi ò bínú mi ò bínú mi ò bínú àbọ̀ bá kókó òrùlé yìí ni. ẹ ò bíbẹ̀ níbi kọ̀ọ̀kan tẹ̀ ń lọ ẹ ní sùúrù ẹ máa wojú ẹ torí bí ìwà tó wù sí mi ni tí òfin gbẹ́wà tó wù sí mi kò sẹ́ni tó lè bá mi sọ ó mọ̀ pé mo lágídí máa kọ́ lọ kó ọdún ilé mi kó ṣe kúrò láyé. wọ́n lọ́ọ́ lẹ́sìn gbẹ́jọ́ ẹ kó ti ẹ má bẹ̀rẹ̀ ẹjọ́ ẹ pé apẹ́ni. Ah, ẹ wá pẹ́ ta bẹ́ẹ̀ ẹ kò ti wà ń kéṣe kí lẹ fẹ́ jẹ ẹ bá ẹ bá kò ṣe pé mi pa mí o kí má lọ rẹ pé bóyá kí ni o àmọ́ torí tiẹ̀ o ṣe torí tiẹ̀ ni o kò ṣe pé mi pa mí náà o. àwọn ìlú máa tẹ oore àwọn ìlú máa tẹ oore um, ẹ fún mi ní eh, brown rice ṣẹ́ ní kí ni eh, brown rice packing ẹ fún mi lẹ́yọ̀ kan dẹ́kẹ́ fún mi ní páàkì indomie mẹ́ta mílò um, ṣe ní mílò ńlá yẹn ní ńlá pátápátá ni ẹ fún mi lẹ́yìn ọkàn. kẹ́mi ọmọ ẹ̀dá ni ẹ tó bẹ́ẹ̀ bá jẹun tán ó tún máa ń náwọn kankan tó yẹ kẹ́mi ìyàgà irú agbára yìí náà kọ́ mu sí i aṣọ ṣọ́ọ̀fì padà papọ̀ náà ni. ẹ wọ ọkọ ẹ ṣì ní sùúrù náà ẹ ká fèsì kọta wá ra nù máa ra agbára kékeré nìyẹn. <laughs> ẹ fún mi ní kíni ẹ kí ló lóko ẹ good morning no kíni hold ẹ fún eh, mi ní eh, pack ẹ pack méjì. Ibùdó public public yàrá ìdíbi tẹ̀lé ọ̀dùnmọ̀tì dálí ọmọ abúlé ṣe wọ́n see on behalf of can you see ọ̀fọ̀ máa bulẹ̀ ṣe wọ́n o ti ní mọ̀lẹ́bí mi mọ̀lẹ́bí mi mọ̀lẹ́bí èyàn ti di lọ sílẹ̀ you see àfihàn romalagically of ọmọ abúlé ṣòwò tó bá ti rí gino sílẹ̀ ó yà bèrè tọ́ndà tó bá ti rí tọ́ndà ó yà bèrè bàbá sùlẹ̀ náà ọ̀làmà sílẹ̀ you see yeah my African wish, in my sea rat. <laughs> you can see diplomatically of like, <laughs> you see, can you see the way of <laughs> you see tó bá ti rí ó yá bèrè gino sílẹ̀ mọ̀lẹ́bí mi mọ̀lẹ́bí me ó jẹ olóṣèlú mi ó jẹ olóṣèlú mi. kí ló ń gbé ní ilé ẹyin sì lẹ́jú yín lébè yẹn jẹ́ kó bá kẹ́rù yín lọ. ẹ sílẹ̀ ọmọ ìjọba ni. ọmọ ìjọba ni eléyìí. ẹ wo efile ọmọ ìjọba ni jà. wọ́n pe wèrè ní wèrè ní ọgbàgbọ́ ìwúrọ̀ jùlọ. kí ni ó sùkù. ẹni sùn nǹkan tẹ́ ẹ sọ fún mi ń sìn ní pé. bẹ́ẹ̀ bá jẹ́ ọmọ ìjọba tó ṣe wèrè kiri báyìí náà tó gbé mọ́tò sílẹ̀ tó bá gbé ọmọ ìjọba ni ẹ fi ilẹ̀ ni kárí bó ṣe gbé ọmọ ẹ̀yìn ó ń gbé lọ sókà náà ọmọ ìjọba ni ó ti dà ó ti yé mi. ẹ̀wọ̀n kú kò ní ìyá kò ní bàbá kò sí èèyàn kankan tó ń tẹkẹ wọn tí ẹni tí bá ṣẹlẹ̀ sí báyìí tíjọba bá dé bíi ẹ wo hmm, nǹkan tá à ń wí kọ́ la máa wí o so bí òun ṣe live life ẹ̀ ní ẹ wo ẹ fi wọ́n lẹ̀. ọmọ ìjọba yìí jọ mí lójú <laughs> ọmọ ìjọba ó gbódìdí èèyàn gbé bọ́ǹfìtà bọ́ǹfìtà wèrè gbé bọ́ǹfìtà ọmọ ìjọba oríjìnà rèé ẹgbà nìbàdàn <laughs> wèrèdè kò tí ń ṣiṣẹ́ rẹ̀ pọ̀ láàyè mi bàbá ṣe là ṣe pé láyé níwèrè nìbàdàn arúgbó lásán lè rí ẹni dúró ẹni dúró. ìjọba àmàdé o ẹ wo wèrè wèrè wèrè ọmọ ìjọba àtọwọ́dá torí àtijẹ àtimú torí àtilu jìbìtì ẹ wáyé. àwọ̀lú máa tẹ ọ́ àwọ̀lú máa tẹ ọ́ ṣebí ìwọ̀n ara ẹ̀ ní ọmọ nílẹ̀ ayé mi tó bá tàṣẹ agẹrẹ àjẹwé ìyásìn àtẹ ò àtẹ. àwọn ìlú máa tẹ ó ẹ ẹni tó wọlú tí ò fẹ́ tẹ ó ẹ ṣebí ìwọ̀n ara ẹ̀ ní ọmọ ilé ayé mi tó bá tàsẹ̀ agẹrẹ ara mi àti ajé ajé ìjọ tí n bá tún lẹ tó bá tún bá kọ́sítọ́mà sọ̀rọ̀ bẹ́ẹ̀ wà á rí nǹkan tí mo máa ṣe fún ẹ ọ̀nà fọwọ́ gbẹ́ndì tani ọba fọwọ́ gbàdí bí ìbá ṣe wọ̀ má bínú ma ìjọ tí irú ẹ bá ti ṣẹlẹ̀ lọ ẹ má lé ẹ dànù bíi ni má bínú. sàbúrí sàbúrí sàbúrí sàbúrí sàbúrí sàbúrí farabalẹ̀ pẹ̀lẹ́ báwo ni ah. nígbà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ rí àwọn owó kan gbà wọ́n gbà ah, bí mo ṣe gbowó yìí owó yìí mi ò gbọ́dọ̀ ná lẹ́yìn ìyàwó mi ni mo bá rà wá pé gẹ́gẹ́ bí ìṣe mi. bẹ́ẹ̀ tiẹ̀ rí lákòókò àbá mi jẹ́ lójoojúmọ́. irọ́ ìbájẹ́kọ̀ nílé àwa ni ọkọ̀ ló ń ilé àwa ni. bí a kò lọ gbé koro bá wa kò bẹ̀rẹ̀ sí ní fọ́. <laughs> èmi ti máa lè fọ́ bí èyí tí mo fẹ́ fọ gbọ̀ngàn ọjọ́kọjọ́ tí ọlọ́run bá lè fọ mi fọ. Ah! sàbúrì sàbúrì sàbúrì sàbúrì. Bímbọ́ wá gbé kinní ìwọlé fún mi. àbá ò ní kí wọ́n apá. mo yí dáná máa rẹ lẹ́sìn. lẹ́sìn ti ya. ìwọ bá mówó wá fọmọ mi kó fi. àbí junior. Ah, àánú ẹ nìyẹn sàbúrì. sàbúrì sàbúrì. ọ̀kadà ló fẹ́ gbà tó fẹ́ wọ mọ́tò. Eh, eh, eh, bí a kò gbọ́kadà kó lè yá. ẹ gbẹgbẹgbà dókítà dókítà sílẹ̀ àná mi. kò fojú sí o. àmì àfẹsẹ̀ yọ step padà sí ẹgbà sí. wọ́n ti kọ́ mo ń gbé náà bọ́sẹ̀ wá ṣe kóńgò tí mo fẹ́ sọ. ẹjọ́ ò ní jọ́ téèyàn kéèyàn máa mọ̀ dáná ẹ wò. wáyé tó ṣe báyìí sí mọ́mì. ẹ̀gbọ́n mi lóòótọ́ ni mo mọ̀ ṣùgbọ́n inú ẹ̀ fẹ́ láti understand now mo gbowó àjọ alákọ̀ọ́kọ́ mọ́mì náà gbà lọ́wọ́ mi mo gbowó àjọ ẹlẹ́kejì mọ́mì náà tún gbà lọ́wọ́ mi ẹlẹ́kẹta ẹ̀kọ́ sí wa bá ńlá anybody tó lè bá mi sọ̀rọ̀ tí mo máa gbọ́ kò sí nǹkan kan sọgbọ́n tó máa wọ̀ mí létí owó yìí mo fẹ́ fi ra jáyà. bọ́sẹ̀ bọ́sẹ̀ bẹ́ẹ̀ rọ́lọ́run o ó dẹ̀ kú mọ̀ bí mọ́mí náà ń ṣe èèyàn bẹ́ẹ̀ náà ó yẹ kó mọ̀ pé àwọn náà try lórí wa ó ní iye táwọn náà ti ná. ẹ wo lóòótọ́ ni gbogbo nǹkan tẹ̀ ń sọ mo understand àmọ́ èmi náà ní life mi láti live now owó yìí mo fẹ́ lọ fẹ́rẹ̀ dára ni mo fẹ́ ṣí shop ẹ wo mi ò lè kó lẹ̀ bọ́sẹ̀ mi ò lè kó lẹ̀ o. tẹ̀ try kó gbọ́ tèmi náà máa try kó máa wà considering gbà mí. yíyá yíyá yíyá yíyá ọmọ ìjọba amadé o ẹ wo wèrè wèrè wèrè ọmọ ìjọba àtọwọ́dá torí àti torí àti jìbìtì ẹ wáyé. rántí pé èyí lọ́jọ́ bí. kí o kàn tó rí èmi ò máa ṣe ẹ ṣọjọ́ bí ni fàájì wa tó báyìí. Ah. àti wípé níbo lẹ ti rówó ra ọtí. Ah. kò lè rí ẹ ibi tí alákàn tiwa ti ń ṣe pọ̀ kò sẹ́ni tó mọ̀. Bísọ́lá ti lóyún. Ah, ọ̀pẹ̀ lọ ẹ̀gbọ́n. Kẹ́misọ́lá ò lóyún mo ríṣẹ́ fún yín ni. ọ̀rẹ́ mi kan tí ó ń ṣiṣẹ́ ní company tó wà òkè ó ti bá yín rí iṣẹ́ security síbẹ̀ not just security professional security tẹ̀lé máa máa gba owó gidi wọ́n máa máa bẹ̀rẹ̀ fún yín pẹ̀lú fifty thousand naira. nǹkan tí mo ní kí n sọ fún yín nìyẹn. ṣùgbọ́n mi mú mọ ẹ dáadáa mi mọ ẹ dáadáa gbogbo bá mi wá ṣẹ́bà yẹn rẹ̀ kó yẹ kó dùn mọ́ ẹnu àmọ́ mo mọ ọ̀kan tó ń torí ẹ̀ tó pé bó ṣe ń wọlé tó ń dé bá mi tó ń wọlé tó ń dé bá mi tí mo bá yín jẹun àmọ́ tí wọn náà bá ti wá wo gbogbo nǹkan tó ṣẹlẹ̀ báyìí o nídìí tó dé bá mi ó yẹ kó rí pé gbogbo nǹkan ló ti ṣéǹjì èmi náà ti ṣéǹjì báyìí bí nàìjíríà ti ṣéǹjì lápapọ̀ èmi ò níṣẹ́ kankan tí mo fẹ́ ṣe níbi tẹ́mi ti rí owó kò yé wọn yóò yé wọn lọ́la o ibi tí ọlọ́run kẹ́mi dé sí èmi ò níṣẹ́ kan tí mo fẹ́ ṣe mọ́ bí mo ṣe wà èmi ti ṣiṣẹ́ sọ̀rùn mo wá gbowó láyé ni ìwọ náà jókòó jẹ́ fún ẹ nígò kí wọ́n náà bá mi ṣe fàájì tó bá mi máa tó bí ìjọ mẹ́ta bí ìjọ mẹ́rin màá ti máa wa mọ́tò á jọ ẹ lójú <laughs> kò yé wọn yóò rí wọn lọ́la ilé tí sáfùrì ti ń ṣe ayé o kò yé wọn yóò rí wọn lọ́la alọ́wọ́ bá jẹ ayé ẹ̀yin ilẹ̀ mọ́. àwọn tó jayé ládàdà wọ́n ti kú wọ́n ti lọ alọ́wọ́ bá jayé ẹ̀yin ilẹ̀ mọ́ àwọn tó jayé wọ́n ti kú sunkó mi. àwọ̀lú máa tẹ ó he àwọ̀lú máa tẹ ó he ṣebí ìwọ̀n ara ẹ̀ ní ọmọ ilé ayé. láti máa mú yàrá cow pepper soup mo fẹ́ àǹtí. cow pepper soup. àwọn ìlú ah, máa pepper soup bọ̀tí a ní àwọn ẹja àrọ̀ a ní tọ́kí àwọn oríṣiríṣi ẹ̀rọ. èyí tí mo fẹ́ òun ni mo béèrè.

wa káwọ́ ọmọ ìmọ̀ wàrà ló ń gbé ní ilé ọgbọ́n ẹni ẹni ọlọ́run bá ti yọ lẹ́nu nítorí wọn yọra ìmọ̀ wàrà ló ń gbé ní ilé ọgbọ́n ẹni látòkò ìròyìn gbogbo ayé ni ọ̀túnla ọjọ́ mẹ́rin next year next year. ìfẹ́ mi wo wo wo ìwé ìwé Yorùbá lábẹ́ ha ó ní àrùn tó ń ṣogójì ló ń ṣọ̀dúnrún ohun tó ń ṣe abọ́yadé báyìí gbogbo aláya ló ń ṣe o gbogbo nǹkan tó bá ti ń ṣe ẹ báyìí ó bá bẹ̀rẹ̀ sí ní ṣe mí ni mi ò sì fẹ́ ròmí fún ẹ ah, yà á fáìn ẹ. àwọn kọ́sítọ́mà bíi mẹ́ta sí márùn-ún náà ti wọ bíbá ìlú mi tó jẹ́ pé cow pepper soup náà ń béèrè lọ́wọ́ mi mi ò dẹ̀ lówó tí mo fẹ́ fi bẹ̀rẹ̀ cow pepper soup bẹ́ẹ̀. ẹlẹ́ran ni ẹ̀ màálù irú bo gangan ni wọ́n fẹ́ lábì ẹran yìí ṣé tán ni orí ni àbí ibo gangan lẹ́tì máa bẹ̀rẹ̀ àti pé èlò yìí. tí má ní mo fẹ́ ra orí màálù tó dáa nísìn màá máa ní tó forty thousand naira lọ́wọ́ mọ àwọn èèyàn mi máa ń láìkí ibi igi mú àwọn ẹlòmíì bá ibi ìgbà tí ẹ nǹkan kan. forty thousand ah, eh, síbẹ̀síbẹ̀ náà mi fẹ́ kó máa ronú tó yẹ pé orí màálù yìí ni wàhálà ta níbí èmi kò fẹ́ kí bí yóò di báyìí mo fẹ́ kó máa gbèrú sí kó bẹ̀rẹ̀ sí gbèrú sí ni mo ṣetán láti bẹ̀ wórí màálù. sàbúrì sàbúrì. ìyàwó jùdí ọ. mo wá wò ṣé o ti ìgbà wo gangan torí ọ̀rọ̀ orí màálù sí àti sọ ìyẹn ti kúnná lẹ́ni sọ́la orí màálù àdébí àmọ́ ti bí tí mò ń bá ẹ sọ gangan ti máa bẹ̀rẹ̀ fínífìbọn ní kíkún tí mo máa tọ́pọ̀ sórí Ọbàtálá. wo sàbúrì fi mí lẹ̀ jàre àníkàtà ọkọ yanjú torí màálù tó wà nílẹ̀ iná. bàtà náà a ó ṣe yọnu gbogbo ẹ gbogbo ẹ náà ojú àti imú ni kò sí ọkọ tó rí ń gbé sáré lọ tábájà ti rori màálù tán ìgbádùn bẹ̀rẹ̀ màá bẹ̀rẹ̀ sí ní jẹ́ orúkọ bíi àsùnjọ́ra àsùnjọ́ra tẹ̀tẹ̀tẹ̀. His call for celebration. <laughs> Let's celebration everybody. Má ṣe bá tòde jẹ́ fún ni ni, ẹni bá ti wá fìtínà, òun ló ń rí fìtínà tí. Iṣẹ́ tí àdákùndùn jù láyé, owó àdámọ̀ ṣe jù láyé, ní ó padà kan lẹ́yìn bóyá. Ìbá padà wáyé bá padà wá tèmi má padà fẹ́ràn má fẹ́ràn là fẹ́ràn lówó má fẹ́ràn là fẹ́ràn kọ́lé ebi jẹ́ ẹlẹ́jẹ̀ ní àìrí kan ṣe fún ọlásìkò. ọ̀gbẹ́ni àgbà jùmọ̀ sẹ̀. ìfẹ̀yìn ọmọ bólì ń tẹran àwọn ní tíátà ń tẹran. òkúde òde ó tíátà ń tẹran. sọmi pé sàbúrì ó tẹran ayélujára ni. ebi ò lè fẹ́ kọ́ tó ń fún ẹ sọ́ọ̀tì ẹ̀rọ àti ẹ̀kọ́ náà nílò wọn nílò wọn. ẹ̀kọ́ máa ń ṣẹlẹ̀ ẹ̀kọ́ máa ń ṣẹlẹ̀. ló bá lò tẹran ọmọ ìyá mi a máa bá ṣẹ́ran jẹ́ o látara ọ̀dùdà ni ọmọ máa nílé lélẹ̀ àwọn bá ṣẹ́ jẹ́ fún oníṣẹ́ ni ṣíṣe ẹran náà ni sórí náà. ìṣòro ẹ̀jẹ̀ ẹ fi dẹ̀ jí ọmọ ẹgbẹ́ lọ ẹ fi dẹ̀ filẹ̀ jí ọmọ ẹgbẹ́ ọmọ ẹgbẹ́ lọ ẹ wá o ẹ fi ilẹ̀ ẹ fi ilẹ̀ jọ ọmọ lọ. bàbá ẹ wo bí bàbá ẹ wo bí bàbá ẹ wá tọmọdé bá bẹ̀rù kùkù kò yẹ ká bá wí o sábà bá ta dùn sọ̀rọ̀ lẹ ká fura o kó bá gbé lọ bó tọmọ yá yín owó ló ń pa fọ́ọ̀mù pé àwọn kàkà kọ̀ọ̀kan wà láyé táwọn àjọ ẹ ká wá sọ pé mi lẹ́wọ́ yan sàká fún tàdúrà yóò ní gbà mo lè yà á ṣe bí ìṣẹ́jú márùn-ún péré màá dẹ̀ gorí ẹran ṣé kí n yà máa gbélé yìí lọ. ṣe ìṣẹ́jú márùn-ún péré màá dẹ̀ gorí ẹran. àwọn ọ̀dì ní orí ẹran ẹ ti pọ̀ jù náà. kò sí kó tó máa gbàgbà táì ń bá pọ̀ lórí ẹran ọmọ ìjọba àmàdé o ẹ wo wèrè wèrè wèrè ọmọ ìjọba àtọwọ́dá torí àtijẹ àtimú torí àtilu jìbìtì ẹ wáyé ọmọ ìjọba àmàdé o ẹ wo wèrè wèrè wèrè ọmọ ìjọba àtọwọ́dá torí àtijẹ àtimú torí àtilu jìbìtì ẹ wáyé. àwọ̀lú máa tẹ ó ẹ̀ àwọ̀lú máa tẹ ó ẹ̀ ṣe bí ìwọ̀n ara ẹni ọmọ nílé ayé ń bí tó bá tàsẹ̀ agẹrẹ ara mi àtẹ àjìyà jẹwé ìyá sí àtẹ ò àtẹ àwọn ìlú máa tẹ ó ẹ ẹni tó wọlú tí ò fẹ́ tẹ ó ẹ ṣe bí ìwọ̀n ara ẹni ọmọ nílé ayé ń bí tó bá tàsẹ̀ agẹrẹ ara mi àtẹ àjìyà àtẹwé ìyá sí àtẹ àtẹ. kí ló ń gbé ní lékè ọgbọ́n ẹni ìmọ̀ ara ló ń gbé ní lékè ọgbọ́n ẹni òkété gbàgbé ìbò sí onílé ayé ìmọ̀ ara ló ń gbé ní lékè ọgbọ́n ẹni ìgbà tó ń gbé bá aláàbò wa káwọn ọmọ ìmọ̀ ara ló ń gbé ní ice cream náà fi mí lá o. ó ti yọ lẹ́nu nítorí wọn yọra ẹ̀mọ̀ wàrà ló ń gbé ní ilé kẹ̀ẹ́ ọ̀kan ẹ̀. àti oníkì ńlá ó yà. sì ti rọ́pò tó bákan náà ọmọ tó ṣe. ẹ̀mọ̀ wàrà ló ń gbé ní ilé kẹ̀ẹ́ ọ̀kan ẹ̀ kàkà kéwé àpọ̀n ó ilé ló ń lè mọ̀ wàrà ló ń gbé ní wẹ̀rẹ̀ ní bí ẹ má nà mí o ẹ má nà mí ti bá báyìí. bàbá ilé ìwòsàn wẹ̀rẹ̀ ní bí gbọ́ ọmọdé bá ń gbé bínú tó àgbàlagbà ní mọ́mọ́ ibi tí ó wò sí. ẹ bá bẹ́ẹ̀ sí ní ìyẹn tẹ́ ẹ bá yàn pa àyè ó lò kú ìjọba lò. ìjọba láǹfààní lọ́wọ́ torí wípé mi fẹ́ kí wọ́n sọ àwọn ẹlẹ́ran lẹ́nu ẹlẹ́rìí ṣe ń dín jájà òfò àìsí jájà òsì àìjájà ẹbí o ẹ gbọ́ ẹ ìjọba lọ. bàbá mo fẹ́ wo bí sẹ́rí nǹkan tó dùn èmi jù ni pé ká kò ṣèwájú mi ló yà wá tó ti wá gbé ẹran ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rọ́ o bàtà ọ̀tọ̀ nìyẹn kálẹ̀ ní bóyá ṣèwé rẹ bọ̀ ó ti pàdé àwọn ẹ̀ṣẹ̀ ọmọ ajá kó yẹ pé má ṣèwé rẹ débi ṣoré mi ajá wáìtì mo gbé ra bàjẹ́ kò ní dáhùn bàbá ẹ̀ máa fọ́ ẹ̀kún ẹ̀. Ah, ah, ah, ìyá ọlámídé ìyá ọlámídé. hello ìjọba. ṣokùnfà ó dẹ̀ jẹ́ ìkan ọ̀rọ̀ rẹ̀ ó ẹ́ eh. kí àparí inú ẹni má ṣe bá tòde jẹ́ fún ni ni ẹni bá ti wá fìtínà òun ló ń rí fìtínà ti iṣẹ́ tí àdákùndùn jù láyé owó àdámọ́ ṣe jù láyé ní ó padà kan lẹ́yìn bóyá ìwọ̀n ni nǹkan dùn mọ́ bóun wẹ́ẹ́kùn dùn ó jojú ṣe ló ń bọ́dọ̀ lọ ọmọ ìjọba Cairo. ìrẹ̀lẹ̀ dáhùn fẹ́ ni láyé òun ni ó ṣokùnfà ó dẹ̀ jẹ́ ìkan yòókù ní fúnra kálukú náà ni ó ṣokùnfà ọmọ ìjọba Cairo. àní bọ́mọdé bá ṣubú ṣe ló yẹ kó wo wájú bàgbà bá ṣubú ara mi ṣe ló yẹ kó padà wẹ̀yìn wò kó lè mọ ohun tó ṣokùnfà ṣíṣubú tó ń ṣubú bí kókó bá wá ń fẹ́ nílẹ̀ fẹ́ ṣó yẹ ká jorí ìmàdó tá a bá dẹ̀ tún wá jorí ìmàdó àwùjọ kóńdó la ò gbọ́dọ̀ lọ tá a bá tún lọ sáwùjọ kóńdó ṣebí ìwọ̀n ara ẹni ló yẹ ká mọ̀ ọmọ ìjọba Cairo bí kókó bá wá ń fẹ́ nílẹ̀ fẹ́ ṣó ká jorí ìmàdó tá a bá dẹ̀ tún wá jorí ìmàdò àwùjọ kóńdó la ò gbọ́dọ̀ lọ tá a bá tún lọ sáwùjọ kóńdó ṣebí ìwọ̀n ara ẹni